kò sí jọ́bíọ̀ mọ ojú tẹ̀lé mi. ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́gẹ́. ọ̀pọ̀lọpọ̀ jẹ́gẹ́jẹ́gẹ́. àwọn olùkọ́. àwọn olùkọ́. ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́gẹ́. ọ̀pọ̀lọpọ̀ jẹ́gẹ́jẹ́gẹ́. àwọn olùwádìí. àwọn olùwádìí. ọ̀nà ni wọ́n tẹ̀. ọ̀nà ni wọ́n tẹ̀. ọ̀nà ni wọ́n tẹ̀. ọ̀nà ni wọ́n tẹ̀. wọ́n tẹ̀ kú. wọ́n tẹ̀ kú. àìmọ̀lúkọ. àìmọ̀lúkọ kú. ìwọ́n pani. ìwọ́n pani. àìmọ̀lúkọ àrùn. àìmọ̀lúkọ àrùn. ògbẹ́ni. ògbẹ́ni. àìmọ̀lúkọ àtàtì. àìmọ̀lúkọ àtàtì. òmìnir àìmọ̀rúkọ̀ lẹ́gìrì. àìmọ̀rúkọ̀ lẹ́gìrì. wọ́n dá ní lójijì. àìmọ̀rúkọ̀ sí àbá. àìmọ̀rúkọ̀ sí àbá. àníyèmọ̀lẹ̀. ọ̀pá àníyèmọ̀lẹ̀. wọ́lọ́jọ́. wọ́lọ́jọ́. wọ́lọ́jọ́. wọ́lọ́jọ́. olùkáyé. olùkáyé. àpẹẹrẹ pẹ̀tẹ̀. lórúkọ tẹ́gbẹ̀ẹ́ kù. ní mi fa. ọ̀làrìnàkọ̀. ọ̀làrìnàkọ̀. ọ̀rọ̀ abásọ́mọ̀ la. lórúkọ tẹ́ pé àrùn. olùkọ́ tẹ́ pé àrùn. àrùn ní mi. àrùn ní mi ṣe. fúfulẹ̀lẹ̀. ẹ̀ fúfulẹ̀lẹ̀. ẹ̀ fúfulẹ̀lẹ̀. ẹ̀ fúfulẹ̀lẹ̀ mọ nínú mọ nínú tẹrú tẹrú tẹrú lórúkọ tí a fi àtà lórúkọ tá a fi àtà sí àtàtì òní tẹmí àtàtì òní mi olóko tó ti àjà olóko tó pẹ tí àjà olóko tó pẹ ìdágìrì olóko tó pẹ ìdágìrì ìdágìrì òní dágìrì ìdágìrì òní dágìrì òjíà òjíà òkè oríta òkè oríta ọjà fẹbọ olóko tó pẹ bọ èmi ò ní bójú dábọ èmi ò ní bójú dábọ bàbá àmọlé bàbá àmọlé ọgbàmù lòdò ọgbàmù lòdò ọgbàmù lòdò olóko tó pẹ tí àbọ olóko tó pẹ tí àbọ àbọ òní mi ń ṣe àbọ òní mi ń ṣe àjẹtúkọ àjẹtúkọ ká. lórúkọ tó ń pè é. lórúkọ tó ń pè é. adérìnà ká. adérìnà ká. lórúkọ tó ń pè é. lórúkọ tó ń pè é. ẹ̀kúnmọ̀kúnmi. ẹ̀kúnmọ̀kúnmi. èdìmọ́dì. èdìmọ́dì. ẹ̀ẹ́dẹ́gbọ́dì. ẹ̀ẹ́dẹ́gbọ́dì.